Allahu Akbar ìlúgorọ̀bà. ní ètò tí yóò máa tàn mọ́lẹ̀ sí gbogbo àhesọ ọ̀rọ̀ bíi irọ́ bíi àlọ́. wọ́n ní wọ́n pé tó jìnnà sódodo. èyí tí máa jàrán ìrìn kiri ilẹ̀ sí kòkòrò okòrò. nítorí pé a kì í fọlá jiyàn sínú rẹ jẹ́wọ́. ló fi pè fún káwọn onísúnnà ó pàlàyé fìwà ìrẹ̀lẹ̀ fọ́hùn. ẹ ṣàyẹ̀mọ̀ wípé ẹni òwe jọ ti ẹ̀ bàbá àjá àfàlẹ̀kùjẹ tó pàrọwà sí gbogbo abanilórin jẹ́ tí kì í ọba àṣepọ̀ kò sa ìpàrókò ọ̀rọ̀ fún gbogbo aláṣeporo aláyanjó náà àfìwàǹwàrà mọ́rọ́gùn kì í dákòkò lù. lẹ́gbọ̀rọ̀bà tó bí fm lẹ́ o ti máa gbọ̀ ní gbogbo ọjọ́ monday aago mẹ́rin àbọ̀ sí márùn-ún ìrọ̀lẹ́ ẹ̀wẹ̀ ní amóní fm ní gbogbo ọjọ́ àlàmísì aago méjì sí méjì àbọ̀ ẹ máa tẹ́tí lẹ́kọ̀ọ́. alhamdulillah. والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أدوك فون ولا أبا أترى إكياتي فون وسواجوا نبوة محمد صلى الله عليه وسلم أقول أنكم في كان كاري أمر الله نبوة محمد صلى الله عليه وسلم أتوى صحابة أتي بقوين تباني لأن النبي صلى الله عليه وسلم تذي بأجوة kọ́lọ̀kójọ járe kọ́mọ̀ yọ àwọn akúnnù ìkẹ́nà. eléyìí ni ètò wa al-Ghuraba tí àwọn mu'assasatu ad-din an-nasihati lid-da'wa tí wọ́n ń ṣe agbẹ́ta irú rẹ̀ lónìí gẹ́gẹ́ bí ìṣe wa sọ àwọn sheikh wa tí yóò bá wa ṣe ìdánilẹ́kọ̀ọ́ lónìí àwọn náà ni fadilatu sheikh Abdullah Habu Fawzan hafizakumullahu wa ra'akum ẹ̀dàkùn ṣíkọ̀ wa ibáwa sálámù sí àwọn aráalé. assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. a ní òní in tí ẹ̀yin ṣíkọ̀ wa tí ẹbàwa yànnàná gẹ́gẹ́ bí ìṣe wa láti fi tọ̀mọ́lẹ̀ sí ti rú àwọn èèyàn lójú nípa súnà nabi sallallahu alaihi wasallam òun náà ni in tí a pè àkọlé rẹ̀ ní àwọn owó ní àfáà so lábẹ́ rẹ̀ ìbéèrè tí àkọ́kọ́ gbé síwájú yín rí pé tọ́pìkì yìí pàtàkì púpọ̀ láwùjọ wa torí pé tí àwọn èèyàn bá mọ àfà wọn ní mẹni tí wọ́n máa kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn lọ́dọ̀ wọn so bí èèyàn bá sì máa ń pẹ́ ẹ̀sìn èèyàn máa tí ọlọ́run torí ẹ̀dá wa nìyẹn so kọ́nà ọba kọ́mọ́ sáà sàánú wa ẹ dákun ẹ̀ ń ṣèkọ wa àbí mà yóò rọ̀ fún al-ulama kí láàmà fi dá àfà mọ̀ àti pé ṣé pẹ̀lú mà fi dá àfà mọ̀ ni àbí pẹ̀lú ṣẹ́ èyí hun ìjọsìn wọ́n pa àwọn kan ní àwọn ábìdí àbí pẹ̀lú méjèèjì àbí pẹ̀lú idán àbí pẹ̀lú oògùn ìyá àfáhùn gbóná láti rí so ẹ̀dàpẹ̀ bá wa yànnà rẹ̀ kí láàfi máa dá àfáàmà jazakumullahu adáwọ̀pẹ́ fún ọlọ́run wa tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún òjísẹ̀rẹ̀ anábíwa muhammad sallallahu alaihi wasallam kí gbogbo wa olùtẹ́tí sí ètò al-Ghuraba a kí àwọn sheikh wa muhandis abu aisha hafizahullah wara'ah ẹgẹ́ bí bẹ̀rẹ̀ tí a gbọ́ òun náà ni pé tàlàfà àbíká ní tàlàfẹ́ ẹ̀sìn torí gbogbo àwọn kan yìí ti dàpọ̀ ní àwùjọ gbogbo ẹ ti wá dàbí ẹni pé a wà nínú ilé ayé bígbà tí ò sí nǹkan tí ń jà fáàmù àwọn èèyàn wá ń sọnù débi pé in tọ́lọ́wọ́ ọba àlékí ọlá subhanahu wa ta'ala pè láàfà àwọn èèyàn pè in tí wa tọ́lọ́n torí ẹ̀dá dáwa tí ó júwe pé àfà lẹ́ni yìí àwọn èèyàn sì ń pè bẹ́ẹ̀ àwọn èèyàn wá ń ṣìnà àwùjọ wa wàhálà wá ń ṣẹlẹ̀ society káàkiri látara ń pa pé lórúkọ àfà náà ni ìyàwó mi ọkọ yẹn ń lọ lórí pé àfáà kan ló sọ nǹkan báyìí báyìí báyìí fóun wàlà haúlà wàlà quwwata illa billah ṣùgbọ́n ní sókí ọ̀rọ̀ yí ọ̀rọ̀ ẹ̀sìn ni àfi ká padà síbi ìwé ẹ̀sìn wa òun náà ní kìtáàbù ọlọ́run àti súnà Ànábì sallallahu alaihi wasallam 28 ọlọ́run ní a'udhu billahi minash shaitanir rajim innama yakhsha Allaha min ibadihi إنما يخشى الله من عباده العلماء الله سبحانه وتعالى أفير لفواق العلماء àwọn tó bá jẹ́ àfá tó bá jẹ́ àfẹ́ẹ̀sìn wọ́n ma sí kí ni o yóò ma já sí wípé khashiyatullah ìpáyà Allah subhanahu wa ta'ala yóò wà fún wa ìpáyà Allah wọn bá bí i títà ní anábi sallallahu alaihi wasallam wọ́n sọ fún wa pé al-ulama warathatul anbiya sòkáfí lè máa rú payẹ ọlọ́wọ̀n ọba yẹn tèmi ò ní máa sí ni o yìí ní máa innovate khashia ìpayẹ ọlọ́wọ̀n ọba fúnra rà mí kí àwọn àjòkó lé kólóhun wọ kálúà kólóhun payẹ ọlọ́wọ̀n ọba ni àbí bẹ́ẹ̀ kọ́ kó gbégbá kan jáde kó níyàn wọ́n máa yẹ nǹkan o tó yẹ báyìí wọ́n sì máa bẹ̀rù ọlọ́run láti máa sọ fáwọn èèyàn pé n tó ń sọ yìí o kọ́dà kọ́ má gbòó lórí ẹ̀ òun payọ̀ ọlọ́run ọba ni ìwọ kan lọ́wọ́ máa dictate ìpayọ̀ ọlọ́run ọba fúnra rẹ̀ tó bá fẹ́ gbọ́ innama yakhsha Allaha min ibadihi al-ulama tó bá fẹ́ gbọ́ yí ó wà padà sínú hadith Abu Dharri èyí tí ó wà ń bẹ̀ pé al-ulama warasatul anbiya àwọn tí bá tún jẹ́ àfà ọlọ́wọ́n ọba àlékí ọlá sọ pé wọ́n jẹ́ tí ó máa páyọ ọlọ́run Ànábì sallallahu alaihi àwọn tí wọ́n tọ́mọ́ wá jẹ́ pé wọ́n jogún ànábì ọlọ́run ọba àwọn abẹ́rẹ́ pé kí lógún àwọn ànábì tí wọ́n jẹ́ kí lógún àwọn ànábì ṣé dọ́là ni sówó hmm. ni hmm. ṣé mọ́tò ni ṣé gbogbo àwọn nǹkan táwọn yẹn ń lé ní ayé yìí ni wọ́n jẹ lọ́dọ̀ àwọn ànábì ọlọ́run àwọn àrí pé hadith yẹn náà tún sàlàyé fún wa pé wà inna al-ulama warasatu al-anbiya wa anna al-ulama hmm. lam yuwarithu dinaran wala dirhama warithu al-ilm faman akhadahu akhadha bihadhin wafir pé in tí wọ́n jẹ́ lógún náà ni ìmà eléyìí ni wípé ẹni tí ó bá jẹ́ àfa ọlọ́run tó jẹ́ àfẹ́ ẹ̀sìn a jẹ́ pé n táwọn anábì ọlọ́run ọba alayhimu salatu wasalam tí wọ́n mọ̀ yìí a jẹ́ pé ìmà rẹ̀ gbọ́rọ̀ jọ ìmà wọn ẹ̀sìn rẹ̀ gbọ́rọ̀ jọ ẹ̀sìn wọn ìpè rẹ̀ gbọ́rọ̀ jọ ìpè wọn gbogbo ẹni tí bá pera rẹ̀ láàfáà tọwa gbọ́ta àwọn ànábì ọlọ́run tọwa rí pé yín ti ń ṣe yìí kò sínú lànà wọn ẹni yóò kí ń ṣàfáà o ẹni yóò kì ń ṣàfà o wọ́n tó mọ̀ tí yẹn bá ti wọ jàlábíà hmm. tó dé fìlà tó ní rọgbà tó ń fa tẹ̀síbà lọ́wọ́ afáàkan ní lọ́un àbọ́wàlì kí ń bà tó yé báyìí nísìn afáàkan ní lọ́un àwọn hmm. amakíní jẹ́ àfà táà bá makíní jẹ́ dókítọ̀ tàbá ní àfẹ́ gbé àrùn wa lọ bá sí àwọn ẹkú yóò tún dákun ni òun ló wá ń ṣẹlẹ̀ láyé wa lẹ́ni tọ́já sí wípé a ní bùkátà láti ṣàlàyé pé kíní sí kíní o hmm. kíní jẹ́ àfà fún wa ní sókí ọlọ́run ọba ní tí ń jẹ́ àfà òun lẹ́ni tí ń páyọ ọlọ́run ọba ẹ̀kejì ní pé ẹni tí ń jẹ́ àfà òun náà làwọn tó jásí pé wọ́n jẹ ogún àwọn ànábì ọlọ́run ọba níbi ìmà wọ́n jogún àwọn ànábì ọlọ́run ọba níbi iṣẹ́ tí wọ́n fi ń ṣe wọ́n jogún àwọn ànábì ọlọ́run ọba níbi ìpèpè wọn tó jásí ọ̀dọ̀ ọlọ́run ọba lèkì ni wọ́n ń pèpè sí tó jásí pé a tún máa tẹ̀síwájú nínú ìfọ́síwẹ́wẹ́ àwọn àlàyé yìí gẹ́gẹ́ bí àwọn tí wọ́n bá tún bí mí nínú àwọn ọ̀rọ̀ bákan náà nínú àwọn àlàyé tí wọ́n ṣe ni pé kí ni àwọn àpẹẹrẹ táwọn fi dá wọn mọ̀ nínú àwọn ìbéèrè tí wọ́n béèrè ni pé kí láwọn àpẹẹrẹ táwọn fi dá àfẹ́sìn mà ẹ rí i pé a ti sọ síwájú pé àwọn olùmọ̀ tí ó bá jẹ́ àfẹ́sìn tó máa gba ẹ̀sìn rẹ lọ́dọ̀ rẹ̀ tó máa tẹ̀lé yóò jẹ́ nítorí aṣọ wípé ó ní ìmà nínú àwọn àpẹẹrẹ nìyẹn o kì í wá sí pé ọkàn nímọ̀ kan tọ́jà sí wípé kò ní yanjú àròsókó fi mirathil anbiya ayé yóò jẹni tó nímọ̀ dáadáa nípa in tó jẹ́ ogún àwọn ànábì ọlọ́run ayé ìmọ̀ yìí ni yóò fẹsẹ̀ múlẹ̀ ń bẹ́ẹ̀ àkọ́kọ́ nìyẹn o ní máa rẹ́ nìkan tí ó jẹ́ afá kọ́ wọn àmà kùránì ká afá ni o ní ti ń tẹsẹ̀ bọ́ sẹ́nu al-Qur'an al-Karim hmm. ń káka kúka wàlá lálínà subhanallah tí yẹn bá tiẹ̀ wá ń kọ bẹ́ẹ̀ tọ́wọ́ wá tún yẹn ṣe ọyẹ kíyàn gbà ọyẹ kíyàn gbà hmm. yóò wá fẹsẹ̀ rinlẹ̀ nínú mímọ̀ súnà nabi sallallahu alayhi wa sallama hmm. eléyìí ni àkọ́kọ́ nǹkan tí yọ́ máa rí ń pa pé tabalíyàn àfáàlì yẹn yóò kọjá alim yóò jẹ́ onímọ̀ ìmáwó ìmọ̀tọ́ wá láti kìtàbù ọlọ́run àti súnà anábì sallallahu alaihi wasallam àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ni pé yóò tún wá ní àtàmásùkù bí minhajin nubuwa ìmọ̀ tó bá wá níyẹn tó bá jásí ìmọ̀ àwọn anábì ọlọ́run ni tó lóun ṣe kí ni òun jogun wọn yóò wá tún jẹni tí ó tẹpẹlẹ mọ́ ìlànà wọn nípa pé wọ́n fi wákàtí márààrún ṣeré àfáàyàn ní fi ṣeré hmm. lákọ̀ọ́kọ́ ọ̀rọ̀ nípa àkídà hmm. yóò rí pé ah, àwọn ànábì ọlọ́wọ́n ọba gbogbo àwọn àdìsọ́kàn tí ò da tí ò yẹ kí èèyàn ní kò sí lọ́wọ́ wọn hmm. ẹ lè rán ọba kan tó wájá sí wípé wa Muhammad sallallahu alaihi wasallam yóò mọ̀ wá pé wá lọ síbi gbogbo àwọn nǹkan yípo láwùjọ wa táwọn èèyàn rò yí pé bó ṣe wá látọ̀dọ̀ ànábì rẹ̀ sallallahu alaihi wasallam sọlọ́run dẹ́n sọ fún wa pé laqad kana lakum fi rasulillahi uswatun hasana gbogbo ẹni tó bá jẹ́ àfà yóò ní ma ń pa súnà tó yẹ báyìí nísìn yóò wá dúró lórí ìtànpẹ̀ ní súnà ànábì sallallahu alaihi wa alihi wasallama bákan náà yóò tún wá jẹ́ ni tí ó máa jìnà sí bídà àdádálẹ̀ torí pé ta bá láàfáà lèèyàn ìyẹn ni pé ta bá ní yóò ní mímà ìyẹn ni pé yóò jìnà sáyìn bàkan tabani yóò gbọ́rọ̀ jẹ́ni tí ó duni ní ma súnà nabi sallallahu alaihi wasallama o wa ni ma se suna ọ nabi torí pé inú àwọn àpẹẹrẹ àfáàní ọ ìwọ náà láti máa bá mi dání ṣe bídà suna súnà ò nìyẹn ọ mọ̀ pé nǹkan báyìí ó tọ́ ni in tó sì gbé lọ́wọ́ lóòótọ́ yẹn ó ta ko bí tó lọ ó ta ko tó jòkó sí ta ko yìnrìn tó ń rìn ta ko ọ̀rọ̀ tó ń sọ in tó gbé lọ́wọ́ yẹn ti ń wọn ẹni tó jẹ́ àfẹ́sìn kò ní ṣe irú nǹkan bẹ́ẹ̀ tí ń jẹ́ àpẹẹrẹ lẹ́ẹ̀kejì nínú àwọn àpẹẹrẹ tá a fi ma àfẹ́sìn ní ní táàmù gba ọ̀rọ̀ ẹ̀sìn lọ́dọ̀ rẹ̀ tí a sì máa kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ni khashiyatullah ìbẹ̀rù ọlọ́run wà wà fún ó lè máa mi ọlọ́run sọ báyìí anábì sọ báyìí ẹ̀rọ ọlọ́run wàá báyàn gbogbo nǹkan tí yẹn bá ń ṣe ó ní ò ní wo ipò rẹ ẹ̀rọ ọlọ́run ní ọba ọ́ ṣé báyìí nísìn ìpáyọ̀ ọlọ́run ọba yẹn ń rí inú gbèsè ayé rẹ àfẹ́sìn lélẹ́yìn kò ní já sí pé yóò wá jẹ́ ní ọkùnrin yóò wá lé hmm. ẹ̀fẹ́ lọ́n bẹ̀mí jù bẹ́ẹ̀ lọ kò sí ní tẹ́lẹ̀ sọ ṣé báyìí nísìn á tún yí síbò míì èèyàn bẹ̀rù ọlọ́run ọba lékè ọlá hmm. ní sókí àyí tí ó máa jẹ́ àpẹẹrẹ tó yẹ báyìí nísìnyí àwọn tọ́jà tó kọ́ńkéwú wọ́n máa pàkíyèsí rẹ̀ sí nǹkan kan wọ́n máa gbé ọ̀rọ̀ kalẹ̀ ó lè jẹ́ ọ̀nà tó dùn ma ó lè jẹ́ ọ̀nà tí ó dùn ma ṣùgbọ́n ìjẹ́ àfáà yẹn yóò máa fi gba àwọn nǹkan yìí yóò máa fi gba sára yóò tún wá fi tún wọn ṣe nípa pé ah nǹkan tó ló ṣẹlẹ̀ yìí nǹkan tẹ́ ń sọ yìí nǹkan tẹ́ ṣe yìí ọ̀dà níṣe kí ni o yín wàá gba amára ní tí wọ́n á fi tún iná ṣe yóò máa fi ṣèjọsìn àmọ́ tí yẹn bá lóun ò ní gbà á èmi lẹ́ ń sọ̀rọ̀ sí báwọn mm. ẹ wá rí mi fín ẹ̀yin ọmọ kéékèèké yìí mhm. ọmọ ọdún mélòó ni ẹ̀ mọ́mọ́ ti ń bágbàlagbà sọ̀rọ̀ ẹ̀ ní òṣìlóòbù mhm. tí wọ́n bá ní òṣìlóòbù láti bágbàlagbà sọ̀rọ̀ wọ́n àgbàlagbà ní òṣìlóòbù láti kí ni o ní sùúrù láti tọmọdé ṣe mhm, àmọ́ wọn ní òṣìlóòbù láti tọmọdé ṣe sọ́rọ̀ báyìí ní sin sùúrù yẹn dà nínú àwọn sifat àwọn simat ń bẹ fún ẹni tó bá jẹ́ aláàlìmọ̀ rọ̀báni torí pé ọlọ́wọ́ bá lè kí ọlá sọ pé àwọn àròyìn ọlọ́ni wa ja'alna minhum a'immatan yahduna bi amrina lamma sabaru wa kanu bi yuqinun àwọn olùmọ̀ máa ń dá lásà pé bí sọ́bùrù wà lìyàkín tunalu imamatu fi ddin sùúrù yẹn tí yẹn bá ní tí yẹn sì dá yẹn lójú pé tí ń ṣẹlẹ̀ sí ọ lórí tó wà gbogbo àwọn ẹ̀gbin tó rò pé òun rí yẹn ọlọ́run fẹ́ fi sí kíni ọbẹ̀ fi tún wọn ṣe ni ó ní máa wò pé àtúntà tí wọ́n á jòkó sáàrin sígbà hmm. tí wọ́n wá ń lò yìí sígbà tí wọ́n wà ń lẹ́wù yìí sígbà tí wọ́n wá sí kíníkan hmm. ọlọ́run ọba tó mọ̀ wípé òun ó mọ gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ sí ọlọ́run ọba máa ó yẹ kó níyẹ̀ kí nìyẹn kó wá fi sùúrù kó wá fi sí kíni o kó wá fi gbé hmm. sọlọ́run ní gbogbo àwọn tí wọ́n jẹ́ àìmà hmm. àwọn síwájú nú ẹ̀sìn àwọn síwájú rere ọlọ́run ni wọ́n mọ̀nà látara ń so wọ́n wà lórí sùúrù wọ́n wà lórí àmọ̀dájú lórí nǹkan tí wọ́n gbé dání gbogbo ẹni tí máa ń jẹ́ àfẹ́sìn yóò ni hmm. níbi ká jẹ ká mu ni níbi ká lépo yóò ṣe sùúrù o nítorí pé ah, àti wọ́n ń gbọ́ oníṣàádà báyìí lọ́wọ́ onípò báyìí lọ́wọ́ àwọn ọmọ tó kọ́ gan wọ́n ti ń gun nǹkan báyìí tí ń bayé jẹ́ lénìí ẹ mọ̀ abẹ́ ẹni tí wọ́n ń pè láàfà àwùjọbìlà hmm. yóò máa lọ wà níbi tí wọ́n ti ń wérí òkú ah. ẹ mọ̀ ẹni tí wọ́n ń pè láàfà hmm. yóò máa wà níbi tí wọ́n ti ń gbàgbẹ́ àbẹ̀tẹ́lẹ̀ hmm. ẹ mọ̀ ẹni tí wọ́n ń pè láàfà ní ìtorí ayé yóò rí òótọ́ kò ní lè sọ yóò mọ̀ wá parú maslaha maslaha ẹ wà rò kí maslaha ni subhanallah àbí ká máa bá fa bìsìn náà ṣíṣe àbí ká máa bá fa mi tó já nǹkan tí kò sẹ́rí fún lọ́dọ̀ ọlọ́wọ́ balẹ̀ torí kí ni ẹ ṣe sùúrù ni ìtọ́lọ́mbá ni ẹ ní ẹ ní nínú àwọn àpẹẹrẹ àfáà táàsì mọ̀ pé a fẹ́ sìn lélẹ̀ òun náà ni tààlímù náàsì wà tẹ́rìbíàtù náàsì òun náà ni kí ni o kí yẹn máa kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ kí yẹn máa kọ́ àwọn èèyàn ní ẹ̀kọ́ ẹ̀sìn kọjá sí pé ìyún rí ààyè fún kò sí bí ẹsẹ̀ lè bísì tó láyé tẹ́ wá ní ráyè láti máa kọ́ àwọn èèyàn ní mọ̀ọ́sì sórí rẹ̀ kí lè ẹni tó dáa nínú yín the best among of you ní ẹni tó kí ni o ẹni tó kọ́ alukur'an òun náà ni ìpìlẹ̀ gbogbo ma kí tó wá ń kọ́yàn káwá já sí pé àfáà ni ọ hmm. kí ni fáhàrù rẹ kí ni fáàrí rẹ hmm. kọ́ wá sọ pé àmì ọ̀rá yìí hmm. láti kọ́ ẹ̀ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn tó ibà yìí nísìn ọ̀rá yìí láti máa ṣe tẹ́rẹ́bí àwọn èèyàn láti máa rí àwọn èèyàn tó gbọ́ àwọn nǹkan tẹ́ ń ṣe nǹkan tí ò dáa ni tí wọ́n náà sì mọ̀ pé nǹkan yìí àwọn èèyàn kan ti ń ṣe tẹ́lẹ̀ ọlọ́run wáyọ̀ wọ́kú ń bẹ̀ kadhalika kuntum min qablu famanallahu alaykum kí ẹ̀ mọ́ ara yìí láti ṣe kí ni o láti máa láti máa kọ́ àwọn èèyàn ní ẹ̀kọ́ yẹn so ẹni tó bá jẹ́ àfẹ́sìn yóò fi ààyè ilẹ̀ láti kọ́ àwọn èèyàn yóò rí ààyè láti ṣe ìmọ̀ ṣe ìdáyà àwọn èèyàn pẹ̀lú gbogbo tí ọlọ́run bá lèkẹ́ ọlọ́bá sí kí ni o tọ́lọ́run bá fún lóbi tí a ti dúró òun náà ni in tó jẹ́ kó tán tí ń jẹ́ sima min simat al-ulama ar-rabbaniyin òun náà ni al-amalu bi kíyàn takulẹ̀ lórí àwọn àpẹẹrẹ yẹn wọ́n pọ̀ gan-an ìgbà mi ẹ máa ka hadithi lọ ẹ ka hadithi irùngbọ̀n lápèjúwe kọ́ wá jẹ́ àfáàn lè kí ó nìsín owó tó jẹ́ àfáàn náà lọ́wọ́ ń fánu gbà àwọn ọmọ kéwù rẹ̀ tó bá wá padà ń ṣe yóò ní ọlá yóò di wípé a lóòótọ́ wà nú ẹ̀sìn àmọ́ kìí ṣe dandan nígbà tí èbá ṣe dandan bí àṣàfà wa kan sáwọn tán tata tí wọ́n ta gi àwọn ló mọ ẹ̀sìpẹ́ẹ̀tì kí wọ́n sáwájú rẹ níbi máa lo ohun tí ó jẹ́ náfìlà ní àbíwọ̀ gbogbo àwọn nǹkan yìí òun náà ni agbọ́dọ̀ máa ṣe kí ni o lágbọ́dọ̀ máa sọ nípa gbogbo o, a bá ti ma nǹkan báyọ̀ àdìsí wa ń bẹ ó fẹsẹ̀ múlẹ̀ èyí tó wá ṣe tán àfà ẹ̀tùn ara ẹlòmí ọmọ àwọn obìnrin kíkọ́ yẹ ṣe nǹkan tó jẹ́ yàní gẹ́gẹ́ bá ní sọ pé ti bẹ̀rẹ̀ ní <laughs> bá nǹkan àjòjì ní wọ idẹ́ ìgbà tí ẹ fẹ́ wọ idẹ́ ẹ wá ti rí bá o ẹ bọ́ bàtà ẹ má tẹ ẹ má fi bàtà yín tẹ ẹ má wọ ọbẹ̀ ọwá fẹ́ implement àdìsí yẹn ọwá débẹ̀ ọwá mú bàtà rẹ̀ ọwá hmm. kò ọwá kò sábíà ọwá wọtẹ́ àwọn yẹn mọ̀ á wò pé ah èwo tún lélẹ́yìí hmm. ṣé báwọn prọ́fù rẹ̀ ṣé báwọn dókítọ̀ rẹ̀ hmm. ṣé báwọn àfa ńláńlá rẹ̀ ṣé báwọn ṣéwù rẹ̀ tí wọ́n bọ́ sáwọn ni ilmu tó mọ̀ yẹn ni ṣe bí ọlọ́wọ́n bá alikẹ́ ọlá ní innama yakhsha Allah min ibadil ulama ẹni tí wọ́n tún fẹ́ tẹ̀lé mímọ̀ ó tún wá rógò láwùjọ gbogbo àwọn kìnnìyàn ní ìdíkà ṣe àwọn àlàyé rẹ̀ fún al-umma nípa pé eh ọlọ́run tó dá wá sílẹ̀ ayé tó ní ọwá sínú hmm. ó ní tí ọba ti yọ fasalu alabikiri kuntum la ta'lamun hmm. àwọn olùmọ̀ ní kẹ́ lọ bá kẹ́ bèèrè ń pọ̀ rẹ̀ sí bọ́ àwọn olùmọ̀ yìí tájá fà ìtì wá dà papọ̀ tọ́já sí àwọn èèyàn mọ́ kí ní jẹ́ àfà àmọ́ hmm. òun ni ètò alùgbọ̀rọ̀bà ní fi yàn nàná ń pa pé ní ti ń jẹ́ àfà rè pẹ̀lú báyò sí gbà wá àwọn ìròyìn tá a wá dákọ̀ bí oríṣi bíi mẹ́fà yìí òun náà ni tí a bá ti rí lára àwọn èèyàn àmọ́ ah, irú àfà tí wọ́n ń júwe fún wa pé a lè máa tẹ̀lé láti máa fi sin lọ́wọ́n bá rí. àwọn ọba àsọyìn lẹ́sàn-án èyí ṣe kò àtò àlàyé máa so ohun tí ń jẹ́ so alufa ló pọ̀ nínú so n táfi dá ni wọ́n ti sọ fún àwọn so láì ní gbarawa ní àsìkò ẹ̀yin sheikh wa lọ́wọ́ bá sọ ilé sàn n tí a tó fẹ́ béèrè lọ́wọ́ yín ni pé àwọn àfà ta wí kíjẹ lójúṣe wọn gan ó yẹ káwọn àfà ní òun wọn

alhaqu min rabbika fala takunanna minal mumtarin in ti ń jẹ́ òótọ́ nínú ẹ̀sìn wa tọ́lọ́n torí ẹ̀dá wa káwọn ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn nígbà tá a bá ti pàápàá jùlọ tá a bá ti rí fáwọn èèyàn ti kí ni wọ́n ń sọnù ìwélé ìta ń ṣe náà nìsín à ń ṣàlàyé fáwọn èèyàn náà ni pé ẹ máa fò tọ́ ẹ máa fò dodo ẹ má gbàtàn jẹ bí bá ti kúrò láyé ẹ̀ ní padà wá má kó sì má jà sí pé a máa dákẹ́ hmm. ìdákẹ́ yẹn ti pọ̀ débi pé ọmọ mi ń lò ń lé wọn gan hmm. fẹ́ni tó jẹ́ òbí hmm. tó lóun sì ní máa ń fẹ́ ẹ̀sìn ọmọ mi ọwọ́ kú wọn ti dákẹ́ wọn ah, ni wọn hmm. ń sáyé ni ọmọdé ní ṣe so ojúṣe àfà hmm. òun náà ni ká máa ṣàlàyé tí máa ń jẹ́ òótọ́ ní ìtorí tọ́lọ́wọ́n ọba ká jẹ́ àfà ẹ̀sìn ká má jẹ́ àfà yé ká sì má jẹ́ àfà tọ́já sí pé ọmọ ojú rẹ̀ àwọn èèyàn bákan náà nínú ojúṣe àfà ni pé ká máa ṣe tasfiyatul ilm àì gbogbo àwọn tí ó ti dàpọ̀ àbí àwọn tọ́já sí pé àwọn èèyàn ń pè ní mà tí hmm. èyí ṣe mà tó lè mú wọn rójú rí ọlọ́wọ́n ọba ká máa ṣàdáyanrí rẹ̀ ẹni tó kólé tó kẹrù tó níbo ló ń lọ òun fẹ́ lọ kọ́ ilmu tanjim ni wọ́n ṣe ń wúra wọ̀ eh. òun fẹ́ lọ kọ́ àwọn ọmọ tó já sí wípé a ti mọ̀ wípé àwọn ìmọ̀ yìí ó lè kó báwájú ọlọ́wọ́n ọba àbí àwọn tá à ń kọ́ àwọn ọmọ tó já wípé ó ń kọ́ wọn ní kọkúkọ ó ń kọ́ wọn níwà tí ò da àbí ń kọ́ wọn ní báárà gbogbo àwọn nǹkan kí nǹkan yìí ká wá bá ṣe wò pé ẹ̀hẹ́ ká wá bá ṣe sí kí o hmm. bá ṣe wò pé ah, àwọn nǹkan yóò kó bá lòun mà tó hmm. yí báyìí nìsín ẹyọ eléyìí ẹtì eléyìí bọ̀ eléyìí ló bá súnà anábì mu nínú ojúṣe àwọn àfà sallallahu alaihi wasallam òun náà ni ad-da'watu ila Allah ká máa pèpè ká máa ṣe wáàsí ká máa pe àwọn èèyàn sí ojú ọ̀nà tọ́lọ́wọ̀n ọba tábà ṣe wáàsí kọjá sí pé wáàsí tá máa ṣe ìpèpè tá máa pè ọ̀dọ̀ Ọlọ́run lá máa àwọn èèyàn lọ ní tí ń ṣẹlẹ̀ láyé lè ní àpò láwọn èèyàn ń pè àwọn èèyàn lọ àpò wọn ẹgbẹ́ wọn ìlànà wọn ṣàkṣíyà hmm. wọn ìjẹyìn wọn personality hmm. wọn náà làwọn èèyàn ń tàwọn èèyàn lọ hmm. ọ̀dọ́ náà láti gbọ́dọ̀ máa pẹ àwọn èèyàn lọ anábì sallallahu alaihi wasallam ní kul hadhihi sabili ad'u ila Allah torí pé táwọn èèyàn bá ń pèpè tó yẹ báyìí nísìn ẹ pèpè tán tá ẹ pèpè tán ìgbàdé parí rẹ̀ báyìí ìjáde lẹ́yọ rẹ̀ sí ẹ pèpè tán tá ẹ pèpè tán ìgbàdé parí rẹ̀ báyìí nísìn principles wọn

ojú ọ̀nà tọ́lọ́n bá nàbí sọ fún wa pé kul hadhihi sabili ad'u ila Allah ala basiratin ana wa man ittaba'ani wa subhanallahi wa ma ana minal mushrikin bákan náà nínú ojúṣe àwọn àfà òun náà ni ifta'un nas ifta'un nas bá a ṣe pọ̀ nínú ìlú tàwa yìí nìsín a máa rí oríṣiríṣi àwọn kọ̀dọ́yá àwọn issues oríṣiríṣi tí ó máa ṣẹlẹ̀ nípa wọ́n fẹ́ máa ní bùkátà sí pé kí lọ́lọ́wọ́ bá wí fatuwa ta ló gí fatuwa fún wa níbo ni dáwì lè fún ìwà ojúṣe àwọn afáṣe ni pé wàhálà kan ṣẹlẹ̀ ń lu báyìí nísìn kí ọlọ́wọ́n bá sọ kálukọ́ kan máa san tó bá rí challenge wa pé fasalu ala dhikri in kuntum la ta'lamun tẹ́ ẹ̀ bá mọ́ ẹ lọ béèrè kẹ́nìkan wá ti ìlú kan wá inú ìlú yìí ni wọ́n á ní kí n wá béèrè fatuwa nínú ìlú ìtorí pé òun ló súnmọ́ lu wa ẹjú darul iftahi fún mi níbo ni darul iftahi wà gbàdá àwọn ilẹ̀ lárúbáwá àmọ́ darul iftahi so yíba yìí nísìn ọ̀pọ̀lọpọ̀ náà máa dárò lèpítà kò sí dárò lèpítà gbogbo ìlú tá a wà yìí ojúṣe àwọn àfáàṣẹ ni tó já sí pé wọn gbọ́dọ̀ dákẹ́ lórí ẹ̀ níparí hmm. nínú àwọn ojúṣe àwọn àfáàní jihadu ali zegi wa dalal tẹ́fà rí pé níta náà bí mú wáyé tá fi soríire àwọn kan wá ń dàrú sallallahu alaihi wasallam hmm. ojúṣe àfáàní pé ẹ má fi àyè lẹ̀ fáwọn tán dàrú yẹn hmm. àwọn tán sọ àwọn èèyàn nù àwọn oníbídà ẹ gbọ́dọ̀ wò wọ́n ràn wò ẹ gbọ́dọ̀ fọwọ́ tẹtẹrẹ mú tí wọ́n ń ṣe ìyẹn o torí pé tí ó bá yọ ọmọ èèyàn jẹ́ tí ó bá kìámà rẹ̀ jẹ́ òun ni anabi sallallahu alaihi wasallam nínú hadithi kan ó ní tó bá padà yá ẹ ra àwọn kan tó jásí pé khulufun àwọn àwọn agbẹ̀yìnbẹ̀yìn jẹ́ yaquluna ma ومن جاهدهم بلسانه فهو مؤمن ومن جاهدهم بقلبه فهو مؤمن وليس وراء ذلك من الإيمان habbatu khardal Ànábì sallallahu alaihi wasallam wọ́n sọ ilé ìfún wa nípa pé àwọn àkún padà sẹ́yọ ó ti wá sẹ́yọ lásìkò tá a wà yìí in mm-hmm. tí wọ́n máa sọ tó yíba yìí nìsín kò ní jọmọ́ tí ń bẹ ní ẹ̀sìn in tí wọ́n máa ṣe hmm. àwọn àgbẹ̀yìnbẹ̀yìn jẹ́ kò ní jọmọ́ tó wà ní ẹ̀sìn hmm. àfáàní o hmm. yóò sì máa fòkà sọ́wọ́ yóò máa ṣe kíni o yóò máa lo pààrọ̀ yóò máa lóńdè yóò máa lẹ̀gbà yóò máa sùn kámálé yóò máa tẹ́tẹ̀sùbá yóò máa wo tẹ̀sùbá yóò máa wo yẹpẹ̀ lórúkọ tábà wá ń sàlàyé fáwọn èèyàn yóò mọ̀ akẹ́lùmí ìlà pé àkílẹ̀ ah, ń sọ yìí akẹ́kọ̀ọ́ èèyàn mọ̀nà ní hmm. so yí báyìí nísìn hmm. ànábì sallallahu alaihi wasallam ìtọ́lọ́wọ̀n òpá wọn láṣẹ tí mi ànábì òpá wọn láṣẹ ni wọ́n máa ṣe hmm. gbogbo àwọn nǹkan yìí òun náà ni ojúṣe àfà pé káwọn dákẹ́ káwọn dákẹ́ káwọn ìpè ọlọ́wọ́n bá lékè ọlá subhanahu wa ta'ala ni ọba tí ọjà sí pé yóò bí kálukú wa lórí gbogbo tí ni àwọn ojúṣe tí ń lè ṣàlàyé fún àbí ah, kí àwọn ìbéèrè àti dáhùn ti tẹ̀lé. ẹ̀sán ah, ọjọ́ ti lọ ẹ ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ fún wa gbogbo wa náà ni a ti gbọ́ ọ̀rọ̀ yìí wọ̀ kò ní ìdí àròyé rẹpẹtẹ mọ́ èyí wọn ni pé nínú àlàyé tẹ́ ṣe fún wa ni pé iṣẹ́ àwọn àáfàá láwùjọ òun ni pé kí wọ́n máa dáàbò bẹ̀ sìn ọlọ́run látara pé wọ́n máa kọ́ àwọn èèyàn àwọn náà máa lò táwọn yóò fi lè máa wò wọ́n pọ̀ sí kéde kì í ṣe iṣẹ́ àfa ní gbogbo eléyìí fún àǹfààní àwa tí a bá fẹ́ ṣe onígbọ̀wọ́ ètò yìí eh, eh, iṣẹ́ ọlọ́wọ́n ọba ni so gbogbo ń kálukú wa ni a lè dá sí so àwa tá a bá fẹ́ ṣe onígbọ̀wọ́ a lè wá sí ilé iṣẹ́ yìí ká wá sí ibi tí wọ́n ti máa ń ṣe sanwó program ká wá sanwó síbẹ̀ àbí bẹ́ẹ̀ tí ẹ ká pe nọ́mbà yìí zero eight zero five one three seven eight two one three lẹ́ẹ̀kan sí zero eight zero five one three seven eight two one three so fáǹfààní àwa tí a bá fẹ́ béèrè ìbéèrè nọ́mbà tápè wá sí náà ní zero seven zero eight six five four four one nine five so fáwọn àtàbá fẹ́ béèrè béèrè lẹ́ẹ̀kan sí zero seven zero eight six five four four one nine five so síwájú kí ìbéèrè tó wọlé yìí ṣèkọ wa ǹjẹ́ gbogbo àfáà náà la lè máa kọ́ sí wọn náà hmm. ní ìparí ìgbà tí a ti máa kí ní jẹ́ àfẹ́sìn àfẹ́ òdodo tó yé báyìí nísìn àwọn àfà tájí àfẹ́sìn àfẹ́ òdodo náà ni a ó máa kọ́sẹ̀. ọkọ̀ yín àti ìbéèrè yín náà ìbéèrè náà náà ẹlòmí ọmọ ń dásà pé gbogbo àfà làfà tèmi àtàfà ṣe ìbáyìí náà àfà rẹ̀ náà ni hmm. kọ̀yọ́ kó rí bẹ́ẹ̀ tó yé báyìí nísìn sọ̀wọ́n tí wọ́n jẹ́ afá òdodo afẹ́sìn òun náà ni agbọ̀dọ̀ máa tẹ̀lé torí pé ọlọ́run bá sọ pé yá ayọ́ hmm. wa kunu ma'a sadiqin. Hmm. ẹ̀rí tí wọ́n máa mú wáyé pé ní ànábì kan òun náà ti gbá òun náà ṣàwo táwọn hmm. àwọn ilé àwọn yára lé ǹjẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ jẹ́ ọmọ ènìyàn náà jẹ́ mùsùlùmí lẹ́lẹ́. tọ ẹsẹ ìdíjákùn àfẹ náà ìjọrọ mùsùlùmí ìjọrọ tó dáa ni. ẹ̀rí tí wọ́n máa mú wá ní sókè èrè kí ni wọ́n ń pè é hmm. ṣé báyìí ní gbogbo àwọn tó ń ṣe jálàbí hmm. wọn ò lè rí hadithi kan tó fẹsẹ̀ múlẹ̀ pé ànábì ṣe jálàbí àmọ́ gbogbo ẹni tó bá ń ṣe nǹkan tí nǹkan ti ń ṣe ò dáa yóò máa mú ìrújú wá fún àwọn èèyàn kí a mọ́ gbàtàn jẹ́. tí a bá fẹ́ pé àwọn ṣètò wa lẹ́yìn program a lè pè wọ́n sí zero eight one eight six seven eight nine two three six zero eight one eight six seven eight nine two three six so ibi tí a fi kọ́ sí lónìí ní títí di ọjọ́ mẹ́jọ bíi ní láì tí a ó tún máa pàdé ìmọ̀ ọmọ yaya abdullatif ibn abdulkabi odindi àti sheikh abdullahi landagbere أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك Muhammad aluguraba gbajúgbajà ètò tí yóò máa gorí afẹ́fẹ́ dé ti gan yín lọ́sọ̀ọ̀sẹ̀. aluguraba àwọn ìwúlẹ̀ ní àjèjì lásìkò yìí gan. ètò yìí ni yóò máa ṣàkọyán pẹ̀lú ẹ̀rí nípa kíni súnà àwọn wo ni áàlù súnà. ǹjẹ́ lódodo ni wọ́n máa ń ra mílíkì ra wàrà fi jákun ìdí pẹ̀lú ìyàtọ̀ bí wọn. ọ̀gbọ́n غربا ní ètò tí yóò máa tàn mọ́lẹ̀ sí gbogbo àhesọ ọ̀rọ̀ bíi irọ́ bíi àlọ́ wọ́n ní wọ́n pé tó jìnnà tó dodo èyí tí máa jàrán ìrìn ìjírí ilẹ̀ bíi kòkòrò kòrò nítorí pé a kì í fọlá jiyàn bínú rẹ jẹ́wọ́ ló fi pè fún káwọn onísúnnà ó fàlàyé fìwà ìrẹ̀lẹ̀ fọ́hùn ẹ̀ ṣàyẹ̀mọ̀ wípé ẹni òwe jọ àrọ̀bá àjá àfàlẹ̀kùjẹ tó pàrọwà sí gbogbo abanilórin jẹ́ tí kì í ọba àṣepọ̀ kò sa ìpàrókò ọ̀rọ̀ fún gbogbo aláṣeporo aláyanjó náà àfìwàǹwára mọ́rọ́gùn kì í dákòkò jù. lẹ́gùrọ̀bà tó bsm lẹ́ o ti máa gbọ̀ ní gbogbo ọjọ́ monday aago mẹ́rin àbọ̀ sí márùn-ún ìrọ̀lẹ́ ẹ̀wẹ̀ ní amóní fm ní gbogbo ọjọ́ àlàmísì aago méjì sí méjì àbọ̀ ẹ máa tẹ̀sílẹ̀ kó. fàbúrẹ́ sílẹ̀